اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرأم الرائمين اللهم إنا استودعناك ما علمتنا فاردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين أمين. وفصاحة حفظ المرسلين وصرعة إلها بالملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري آمين ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤالك يا موسى يا من ألوذ به فيما أعمله أعوذ به فيما أؤامله ومن أعوذ به ممن أحاذره ومن أعوذ به ممن أحاذره تكاسرون عظما أنت جابر ولا يهدون عظما أنت جابر فصص ولو نهما فصص ولو نهما فصص

ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́hun ní bẹ́ láìláhà ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́hun ní bẹ́ láìláhà ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́hun ní bẹ́ mi ò máa mi ò ní Òwí ti ẹgbẹ́ òní báwọn ṣẹ̀bọ̀ máa. Èrò ní báwọn ṣẹ̀bọ̀ máa. Bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ní. Èmi ò ní báwọn ṣẹ̀bọ̀ máa. Àrìmọ́lẹ̀ ààrẹ bọ́ ní. Èmi ò ní báwọn ṣẹ̀bọ̀ máa. Àsokọ́lẹ̀. Torí wípé yíyà sáwò sáàbọ̀ ni. Èmi ò ní bá wọn ṣàfọwọ́. Òǹkà kú sọ̀rin ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣàfọwọ́. Èmi wípé òǹkà tájà sáàrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣàfọwọ́. ògì yẹn kọ́ ààrẹ bọ́ ní èsì ògì bá wọn ṣe fọ́nà àjẹmọ́ níjẹ̀bú ààrẹ bọ́ ní èsì ògì bá wọn ṣe fọ́nà ọ̀sùn ṣògbó ààrẹ bọ́ ní èsì ògì bá wọn ṣe fọ́nà òkè padà ṣe ààrẹ bọ́ ní èsì ògì ṣẹ́bọ̀ bá ní ọ̀sẹ̀ àbọ̀ kí ààrẹ bọ́ ní ìròyìn báwọn ṣẹ́bọ̀ bá ìníyà sí ààrẹ bọ́ ní ìròyìn báwọn ṣẹ́bọ̀ bá ṣẹ̀wẹ̀ bí fàlàbòyàn ó ti dájú pé ààrẹ. بلاورا وخرج من متتوبا بنسبة ما بلاورا وخرج من متتوبا بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضل فلا هادي له واشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبنستعين إذن صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم اللهم آمين حمدا وشكرا سيرا وجارتا وجارتا حمدا وشكرا وشكرا سيرا وجارتا وجارتا لله رب العالمين حمدا وشكرا حمدا شروقها سيرا وجاوتا حمدا وشوقها سيرا وجاوتا لله رب العالمين أمدا وشوقها أدفع بابا gbogbo ẹ̀dá ọba ọlọ́run ọba ọlọ́run ọba àwa ẹ̀dá. الحمد لله adúgbò fọlọ́mù alhamdulilah wọ́n ti sọ àbí ọdún yìí alhamdulilah tó sì jẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ní àlàfo èsì sọ́dún náà làjọ rí làjọ mọ̀ yẹn tó sì wá ṣàánú àwa ní àlàfo yẹn adúgbò fọlọ́mù alhamdulilah lénìí ni ọlọ́run kára pé á bẹ̀rẹ̀ tafsiri ọdún pẹ́pẹ́ ọpẹ́ nìkan làwọn onídùú àti àdúrà kí ọlọ́run sì gbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. nǹkan mẹ́ta náà làwa sọ lónìí tó bá rí bá àwa dúpẹ́ tó fẹ́ bẹ̀ lọ́hùn a sì wá kàánú ọ̀rọ̀ lọ́hùn èyí tí ọlọ́mùbá jíkàsíkò gbà wá. débi ìṣó wa bàbá imam wọn bá ní bẹ̀rẹ̀ àdúrà kọlọ́nkú bá ní gbà á. Allahumma àmín. Bàbá ìmọ̀ró lé ìwúbalìsàdúrà kọlọ́ńdọ́ bá ní gbà. Allahumma àmín. Ní ọdún ìmọ̀ bí àtúmú àdúrà náà. Bí o ṣe pé kásásì sàmì kásì sàmì kí a máa lọ báni ṣe pípọ̀ rẹ̀ lé onímọ̀ ìgbà àdúrà aago mẹ́ta ìfúnlẹ̀ lò yìí adẹ́sẹ̀ sẹ̀sìlìtì ní aago mẹ́rin. ẹ bá ní bàtẹ́tẹ̀tẹ̀. tí ọlọ́run bá ní gbà á. ní abala ọpẹ́ ní ìjà tá a tó nìkan ká èmi nìkan ni mo ronú pé ọ̀rọ̀ mi já sọpẹ́ kí gbogbo jama bá mi dúpẹ́ ìyẹn rò pé àsìkò ló gbà wá èmi gà ò lè rántí tá mo mo ti bò fẹ́ rántí. bí mo rántí èyí mo mà èdè èyí mo mà náà èyí mà dẹ́gẹ́dẹ́ ńkọ́. tó a sọ pẹ́ẹ́ mi lórí jàmá ọ̀pẹ́ mi lórí lórí gbogbo jàmá jàmá sùrọ̀ tí ọlọ́run lè sábàbí sí ẹ̀ sí iṣẹ́ òfin dúró láàyè yìí ní ìnáwó ní ìnara tí ọlọ́run sì ń gbà á ju báǹkì lọ. tó bá ní sẹ́kálukú wa kù lórí dáadáa. alhamdulilah. ọwọ́ pé èèyàn kù lórí ẹ̀sìn èèyàn ò lè dúpẹ́ ẹ̀ tán. Ànábì sallallahu alaihi wasallam. ó ní ẹ̀mí ẹ̀dá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ láàrin kápúpọ̀ náà ní yìí sì ní bí ọlọ́ba yìí sí tọ́ba fi fúnra ní ẹ̀dá òsè èsì. kò sẹ́ni tí ò lè kàn dín lójijì kó pé òun ọlọ́mọ. òun ọlọ́mọ. gbogbo ẹ̀yìn ni yóò tọ́jú ara gbogbo sẹ́yìn bá ti ń sọ pátá ni ò ní wọlé sílé torí pé ọlọ́run ọba àlejò èyí tó ṣe òun ọ̀ràn ọmọ ẹni wo ẹ̀dá wo ní àásọ pé kó máa tẹ̀síwájú. yóò máa rí ohun tí ì sí nígbà kó tẹ̀síwájú pé ìkàlẹ́ ni. ó lọ́sẹ̀ wa kù síbẹ̀. gbẹ̀gẹ̀dẹ̀ la dúpẹ́ yìí náà. adúpẹ́ pé kò bá burú kàn tí nǹkan oṣù yìí ṣẹlẹ̀ níjọ́ júmọ́ ní sàkóso ìsọ́sì wa sàwùdí wọ́n sọ̀rọ̀ kan lọ́dún kan wípé ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí tá a bá rí jàmá sùrọ̀ kan tí ò bá wá nǹkan kan ló fà á dẹ̀ tó padà ríra ìdúgbọ́ ìṣèjọba àríkọ́lọ̀ ń pa wá aláwọn àwùjọ ìwùjọ mà ẹ̀ ní ọmọ àfijọ́ mẹ́ta ilé ìgbà màárín títì àmọ́kọ̀ ọwọ́ ọ. àmọ́ wọ̀ àmọ́ wà láyé ọ̀kadà yìí kòrí wa bá kòrí wa kán lẹ́sẹ̀ kò kán wa lápá. jama alihamdulilayi o. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وآتاكم سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار سبب أهنامي تدريني يا ẹ wá wo iye lábàlá ìsọ́lá sọ̀hún ẹ wá wo iye orí lẹ́nu ìsìn sọ́dún ìtòsí fáwọn nìkan. ọ̀pọ̀ àwọn kan tí wọ́n ń yálé gbé lẹ́sìn ilé ara wọn náà ti wá tọ̀ sí ìyọ̀dún yìí. Allahu Akbar. ẹgbẹ́ ilé ara wọn náà ti wá lórí abala ẹ̀kọ́ gbẹgẹdẹ la lè tún sí ní abala àmà ìtọ́jẹ́ wa lógún bí máa ń ronú gbà mí máa dúpẹ́dúpẹ́ fọlọ́run pàápàá jùlọ lórí àwọn ìkẹ́ ọlọ́run wọ̀nyí kí wọ́n tó wọn tán jẹ́jẹ́ wọn kí wọ́n sì ròyìn pé táwọn máa dá wa dá ìfẹ́ yìí àdẹ̀jọ́ ń ṣe é lọ mo sì wá dúró lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n dúró sẹ́ńtà ọmọ anábì ádámà tó jẹ́ pé iná sọ̀rọ̀sọ̀rọ̀ ni yorùbá wà yorùbá lè fi ọ̀rọ̀ dá nǹkan rú wọ́n lè fi ọ̀rọ̀ dá yẹn lẹ́mìí rú nke èèyàn ò ní rò wọn lè gbé sí lẹ́nu àti ọba tààyè lóko àtọ́lọ́ náà fi kà kún tí sọmọ́rọ̀ yìí pé nínú tí máa dá ròyìn ròyìn fẹ́mi ọmọ ẹ̀dẹ́ yẹn ń bẹ̀ ń bẹ̀. ẹ̀yin àárín ẹni yẹn pa mi ẹ máa pèsè àfa yìí lẹ́nu ẹ máa ẹ máa dá ẹ̀yin máa ń tó ń jẹ tẹ́lẹ̀ ẹ̀kọ́ àti pé ẹ máa ń pátákùkù ìwọ náà wáyé ẹ̀ yìí wáyé rẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀. wọ́n gba sẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn náà wò pé ah, lódodo àwa la kọ́ yín la bí yín la sì ń tẹ́sáájú yín ẹni wa òfin gba ń tẹ̀yìn tó ń sọ yìí ah, nígbà míì tí bó báyìí náà ní tó àdúgbòdò ọlọ́run eh, ní kéékèèké ẹ bá ní ṣe ẹ bá ní ṣe ẹ náà bá ní kọ̀mpútì ẹ bá tí ó gbó dáadáa lókè lélẹ̀ ọlọ́ba ní sọ́wọ́n lọ́dọọdún pàṣẹ gbọ́ bẹ̀rẹ̀ náà rè láti lù lọ́rin láti lù lọ́rin ẹnìkan gbọ́dọ̀ lábọ̀ wọn lọ́rùn àwọn ní àṣàlẹ̀ ṣàfara wọn tó bọ̀ ntẹ ntẹ lọ ló bí ẹ tó ntẹ lọ ló bí kò sì ní jẹ ń gbé lára yín lára ọmọ lára ya ọlọ́bàá nìbó fún mi láhùrù lápáta lẹ́yìn tẹ́ bá sọ̀rọ̀ fún wo sùúrọ̀ lápapọ̀ gbogbo àwọn tí wọ́n tún jẹ́ jàmọ́ yìí náà tẹ̀ ẹ̀ máa bí láàyè yín pé ọ̀rọ̀ náà ló kú pé yìí à ń lọ sọ ah. àbí tí à ń sọ níjọ́ mẹ́jọjọ́ mẹ́jọ gbúdọ̀ jùmọ̀. àbí síbi tá a bá gbọ́ pé wà sí àyè yìí ń lọ tàjọ́ ń lọ ọbẹ̀ má bàbá ṣe yìí. amina. bí ọba títà jọ ń dá jìrìjìrì. inú ò ní máa bí ọ̀tá tó bá wọn. pẹ́pẹ́ ń tún ní ìka àti amadu rẹ̀ nìkan náà bá ní. yóò ní mọ wọn. ìbínú bàtí tó bá wọn. àmẹ́yìn náà lẹ tún fà á. ẹ̀yin náà lẹ tí wọ́n ma bí wọ́n ti sọ̀rọ̀ ń lù mọ́ torí pé ẹ̀yin èyí ṣe àfà wọn ò sì mọ̀ yín tán ò mọ̀ yín tán ibi tẹ́ ẹ wà wọn ò sì fẹ́ wà sọ̀rọ̀ o. ńlá gbórí nìyẹn ẹ̀yin náà ní ìkọlọ́ ń bá àlùfẹ́ lábàǹtẹ́ lẹ́sẹ̀ olóore. ìjọ wa dáa fún kálukú tó dáa fún kálukú délẹ̀ bóyìn bẹ̀rẹ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ àti gbogbo alápapọ̀ ọlọ́ọ̀ni ọmọ alẹ́ kù. wọ́n á tóbi ọlọ́run làkúnfẹ́ àkùn. ọlọ́run náà wọ abúrú kankan dànù láìpẹ́ yìí. bá a bá fi wá sẹ́wọ̀n sírì rè lábẹ́ pé àṣàgbọ̀n tá a ké. àmọ́ ọba àlejò lágbàdúrà gbogbo ẹ̀yìn èèyàn lọ́ba tó kù dànù. ọba sọ lórí. lọ́ba sọ fún tí ẹni tí ó mọ̀ ọ́ gbọ́. bàtí ń sọ̀rọ̀ yìí ìwà já sóore kọ́lọ́ndẹ̀ mi àwọn ẹni ọlọ́run wò wọ́n fún àwọn ẹni ìṣáájú náà ni pé àwọn ànábì ọlọ́run ṣe ni wọ́n wò náà nìyẹn. nítorí pé àwa tọmọ́nì tá a wà lọ́wọ́lọ́wọ́ ń sìn tẹ́mi wa ò gbóyìí wọ́n á ń ṣe wá bẹ́ẹ̀ rẹ́jẹ́rẹ́jẹ́ kọ̀fẹ́ kan jáde wo ti wá gbogbo ẹnìkan ó tu wa tó yẹ pẹ̀lẹ́ abẹ́lẹ́wọ̀n balùwẹ̀lá gbogbo ẹ̀yin jàmọ́ àlákùnkùn yìí lẹ̀ má bàbá ṣe yìí. amiina. wọ́n lè agbára ọlọ́run wọ́n lè tóbi rẹ̀ láhùn wọ́n lè kó ata. ní abala ṣé ẹ̀fọ́ la máa dúpẹ́ yàtí padà àdúgbò àti àpárí àmọ́ dúpẹ́ ń bolí àmọ́. ọpẹ́ ni o. ìbẹ̀rẹ̀ náà ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún gba owó kọ́bọ̀ mẹ́rin yìí bàbá kan mi. tiwa tiwa. kò sí de tí bó kè é rọ páàkì náà tó yẹ yé o ti dé. èmi fi ẹgbẹ̀rún mẹ́rin dúpẹ́ àwọn ẹlẹ́à àwọn ìyálàgàbí mẹ́rẹ̀ẹ̀rin wọ́n fi ẹgbẹ̀rún mẹ́jọ wọ́n fi dúpẹ́ kọbalijọ́lá panigbasa yẹ ọpẹ́ balóko nílé ẹgbẹ̀rún méjì wọ́n fi dúpẹ́ kọlọ́banigbasa yẹ ọpẹ́. alájùwà usama ẹgbẹ̀rún kan náírà wọ́n fi dúpẹ́. Baba mbara. Baba bara Baba àbèjì ẹgbẹ̀rún kan. Baba jẹ́dẹ̀. jẹ́dẹ̀ onílé ọlá. onílé ọlá jẹ́dẹ̀. ọbẹ̀ jẹ́ pé látàdà bí ló ń látàdó àfúntà afẹ́ òdìdó bí. àbídéjì àdó àwọn ni òkú lẹ́nu wọn. ọ̀pọ̀ fún bàbá ìmọ̀ àná kọ́ bá bẹ̀lọ́. ẹ bá ní bẹ̀lọ́ bàbá gbẹ̀dẹ̀ kó ló àmọ̀ jẹ̀dẹ̀ wọn lọ́wọ́ àwọn. ẹ bá ti ẹ bá ti gbẹ̀dẹ̀ lọ́tún lọ́tún lọ́sì. gbẹ̀dẹ̀ lọ́tún lọ́sì. wàlá ọlọ́run nìyẹn bàbá wa bàbá gbẹ̀gbẹ̀ two thousand. bàbá àgbàlá saka bàbá mi mú asaka. ẹ saka. asaka damilola. asaka damilola. ọlọ́run damilola. ọlọ́run damilola ọtí jẹ́ ìyẹn wọ́n nìyẹn o lọ́wọ́ nínú gẹ́gẹ́ one thousand. bàbá àbúrò yìí máa wà. lè ṣòkèrè wà kẹ́hìnbà ṣòkèrè bẹ́ẹ̀ wà ṣòkèrè bẹ́ẹ̀ ṣòkèrè lè láàyè. nígbà tán ọ̀jìbà tán lè ṣòkèrè ọ̀jìbà tán lè ṣòkèrè.

bàbá bàbá wà kẹfà ṣókèrè bí ọ̀rọ̀ wà ṣókèrè ọ̀rọ̀ bèrè yìí. Òṣèlú láàyè ìgbà tó ọ̀dígbà tó lè ṣókèrè mi. Ọ̀dígbà tó lè ṣókèrè mi. Ọ̀dígbà tó lè ṣókèrè mi. شكري بره وشكره من بره وكيف شكري بره وشكره من بره وكيف شكري بره sókè òun mi bèrè. Nínú afẹ́ ìgbà sókè rẹ̀. Báwo lè sókè rẹ̀ jíbàtàn èso kéré yìí. Àkíkọ̀ jíbàtàn èso kéré yìí. Wà kẹ́fà sókèrè ìgbéyàwó wà sókèrò bẹ̀rẹ̀. Wà kẹ́fà sókèrè ìgbéyàwó wà sókèrò bẹ̀rẹ̀. Wà kẹ́fà sókèrè ìgbéyàwó wà sókèrò. بالطين أنوى كيف شكر طينه وشكره وكيف شكري طينه وشكره من بره لا نعمة عجيبة لشكره كيف شكر بره وشكره من طهره نينو ثانك bá ní sọ̀rọ̀ ládùúgbà lọ́lẹ́gbà fún nǹkan lé mi ilé lẹ́sìn lọ́mọ ṣe ẹ̀rí pé nílùú sáláyè ìyá dún lóṣù níbi adán àmọ́ lọ́dún ní dídó tá à ń dùn yín má yàtọ̀ bí ẹ. adún yàtọ̀ lọ́dún yìí. adún yàtọ̀ ó yàtọ̀. nínú ọmọ kan lè kára ó mi lè ah, I love that. àwọn kan ní màá bẹ lábẹ́ bó ṣe kan lè yí. àtọ̀rọ̀ náà ó milẹ̀ títì. yẹn máa gbèrò wípé àwọn irinṣẹ́ ìdídàgbà ẹ̀yà pààrọ̀ ẹ̀. ó fresh you know. perfect. lábàá bẹ̀rẹ̀ sí dáwó.

madam fóònù. ní apun. yàtọ̀ Allahu akbar. owó tí ìṣe ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́jọ mẹ́sàn-án tí ìṣe ìṣe fún ìdọ́gba. lẹ́yìn hundred thousand. bẹ́ẹ̀ni o. làwọn kọ̀ọ̀kan tẹ̀ tó dé yẹn. kàṣà. àwọn yẹn dàmà. yẹ́n bá ní sọ nìkan yí pé. ẹrù ni wọ́n tẹ ẹ́ kí nǹkan báyìí. alẹ́ jẹ́ jàmá. Allahu akbar oníṣẹ́ òjì báyìí náà lọ àní òjì báyìí lọ oníṣẹ́ òjì délẹ̀ náà nìyẹn. Allahu akbar. káyé afọ àtàkà náà bá ti yàrí. Damilola Damilola bá yàrí pé ah, Damilola ah, kí a ní í ṣẹlẹ̀ yìí olóńgbò gbé kàwá bó ah, ti délẹ̀ náà nù o. àtàwọn míì àtàwọn míì. ẹ bá ń kọ́ tó rí láti inú ilé. àtẹ̀tí rí láti inú ilé. ẹni wọn ló ń fún eléyìí ní tó ń fọn síta. ìyàtàkà ti lọ lábẹ́ ìlú. bẹ́ẹ̀dẹ̀ ni o. bẹ́ẹ̀dẹ̀. bẹ́ẹ̀dẹ̀ ni bàbá. bẹ́ẹ̀dẹ̀ ni. ìbàjẹ́ ti ní kọ́ lọ́mọ ẹgbẹ̀dẹ̀ wọn ní kí n gbẹ̀dẹ̀ wọn o. bẹ́ẹ̀dẹ̀ ni o. mo fura náà. bẹ́ẹ̀ni. pé kí ọ̀hún o. bàbá ìmáàmù tọrọ àdúrà fún mọ́tò. wọ́n tún mọ ọjọ́ iwájú. mo ní ká bá fún un. pé ọtọ́dún díẹ̀ tó ti bẹ̀rẹ̀ nǹkan tí ó ṣe bàbá ní àwọn ò tiẹ̀ wá gbà mọ́ sáà fẹ́ kọ́nà ó sì ni pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú sí báyìí mọ́tò ní kọ́ máa jẹ́. amina aláàfin bẹ́ẹ̀. pé ọmọ kan tó fẹ́ ká fà òun sáà mọ̀ gbẹ̀yà bá wọ ẹ̀jà mọ́ àlékún ní bẹ kéèyàn wọ sí nílé wá sí pẹ̀lú sí rí sálẹ̀ bùkẹ́ wa bẹ̀. nígbà tí o bá ti dọ̀tí ó lọ káńtù ẹ̀ láti bí ọdún bí ẹ̀sẹ̀ yìí rárá ẹ wà sọ̀rọ̀ síbì àfọ̀túnlẹ̀ máa wọ̀ wá Allahu Akbar. wọ́n lọ́kọ̀ tó lọ́kọ̀. amina wọ́n máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlọ́ lọ́wọ́ ìṣòro. ṣé kọ̀ǹsù láàbì wọṣọ tuntun yẹn. ọlọ́run ṣe ní kékeré síjọ́ kọ̀ǹsù láàbì wọ̀ ọ́. ìṣòro ní kékeré sí kan náà láàmà wọ̀ ǹdojúmọ́ mo mẹ́ẹ̀nì tí èèyàn bá ṣàkíyèsí alákọ̀ọ́kọ́ náà ti ń jẹ́ kí gbogbo èèyàn mọ̀ yìí pé ọba tó lẹ̀ mí fi búra mo ti mọ bí ẹgbẹ́ ń ta sọ ní ìsìn. ọ̀nà sẹ́lẹ̀ díẹ̀. ọdún yẹn ìlè sọ o. ọ̀nà sẹ́lẹ̀. ṣé wọ́n ń ta sọ ń kan kí ìlè sọ o. àbíyè báyìí ni wọ́n ń ta. ìbò alonjari. àbíyè báyìí ni wọ́n ń ta. tàbí ó ti ọ̀nà yàn lọ. àwọn ọmọ alẹ́ kí wọ́n á jẹun. ìyẹn àjọ ni o yọ̀ọ́ àjọ ni o mímí bẹ́ẹ̀ ní sùúrù lọ́sàn-án gbàtà fẹ́ máa bọ̀ ní àyà àṣàdúrà kan fún un wọ́n pè é mo táwọn fún náà nígbà tó ń sọ̀rọ̀ yẹn lọ́mọ fún yẹn jẹ́ wọ́n sọ kankan yìí pé tẹ̀mọ̀ pé léèdì wọ́n tọ́ báyìí fún so àmọ́ gbọ́yìn tó bá yá inṣàlá. tọba àdìsí ọlábà gbòòtì yìí o. amiina. ẹni yóò ṣe tiẹ̀ hàn ẹ̀ ṣe tiẹ̀ pamọ́. tọba àdìsí gbogbo yín. Allahumma amiina. ẹẹ bàbá àgbà níbi kan wọn ti lọ àlìkíyàmọ. ee eh, bàbá ti lọ nígbà ń bẹ lẹsìn tàbẹ bẹ tó ti báyìí àgbẹ bàbá ọlọjẹ mi wọn gùn ọlọba nìkẹ wọn lọdún nìyí ọlọba nìkẹ wọn nìkan ló kù banikẹ wọn banikẹ wọn o. àmín. bàbá àgbà lakufo wọn ti lọ ìyá àgbà lakufo wọn ti lọ bàbá àgbà ní má jọ ẹrọ bí wọn ti lọ bàbá gbàmídì kan àná àwọn tó lọ yìí o eh, ọlọ́run tó yọ wá lọ́jọ́ pé ọlọ́run láti ní látàná o lọ́wọ́ àtọ́ lọ́lọ́run láti mọ́ o ìyẹn ìwà pọ́ǹtì ní ìsìn o. rọ̀ṣídúdí adéyíká abúláláhì mọ́tàsímà فإنه ركن إن خانتك أركانه فإنه رسل إن خانتك أركان pẹ̀lú ọlọ́run á sọ díẹ̀ fún yín lọ́rọ̀ bá dìgbà àsìkò tá a mọ̀ wá sọ fún torí pé dábàá ń sọ gbàtí ń bẹ láyé fákàrù ní ẹjọ́ wọ́n ti lọ ní ìsìn anábì ní ká sì máa sọ̀rọ̀ ẹ tó bá lọ dáadáa. sallallahu alaihi wa sallam. ẹ gbọ́ àwọn kankan nípa bàbá ń dìgbà ní tẹ̀sán yìí pé ọlọ́run sàánú bàbá. so kí ẹ̀yin bàbá bàbá ní bàtẹ́ tètè bàbá ìmọ̀ ló lé bàbá ní bàtẹ́ tètè kí bàbá ló tó bà kí wọ́n forí ẹ̀ tì kábẹ̀rẹ̀ tẹ̀ sí ìrì ọdún kọ́lọ̀ ní ase pẹ́. ami ìwọ̀n ajá náà sì ọlọ́mọ fi ga tó wọn o. amina. láhùn láfàdà ilà bìlà. bàbá ìmọ̀ ló lé ẹjọ́ mọ́ bẹ̀rẹ̀ wá kẹ́yìn wá sọ̀rọ̀ ẹ̀ babalada ọpẹ́ fún Ọlọ́run bàbá ale, lè ka oore tọ́lọ̀ ń ṣe fún wa tán bó tilẹ̀ wú ká mọ̀ káàtó. ọlọ́run ló wò ní jẹ́ èèyàn ń yà tó tó kéèyàn mọ oore tó ń ṣe kó ọmọ dùpẹ́ rẹ̀ tó lè torí ẹ̀fọ́rẹ́ jìyà jẹ̀yàn ni rẹ̀. akramakumullah. akramakumullah. ọlọ́run a dúpẹ́ fún ọ adúpẹ́ gan lórí oore tó ṣe fún wa àmọ́lóore àmọ́lóore abala àlàáfíà àmọ́lóore abala ìṣọ́ àmọ́lóore lábàlóore àtàlékún oore gbogbo ẹ̀ lámàlóore lábàyà àfàlábàlẹ̀. ilé ìtọ́jú ní wọ́n ní bẹ́yàn bá sùn lé rẹ̀ òun ló ti sun àmọ́ tó yóò sùn kúnlẹ̀ tí wọ́n ò sùn kòró sùn jàmá tàbí ìpa fóònù wọ́n ti gbé e. ọlọ́run ṣe wọ́n gbòòrò ìbànújẹ́ kankan. èèyàn lè pe tí wọ́n kápẹ́ lọ́ba àyùn nìkan bá ní. adúgbò orin ìtàn àmọ́ lórí adúgbò fún ọlọ́run.

ọlọ́njẹ́ ẹgbẹ́ fún wa ọlọ́njẹ́ ẹgùn lẹ́mí fún wa ọlọ́njẹ́ wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ lórí dáadáa. gbogbo tí máa kú sẹ́kítọ́ sí ìbá wà ó sì ti kú náà mẹ́jọ kú lára yín bàbá. Tàbí ń gbádùn yín. Ọlọ́run ṣe gbogbo ìlú ó gùn tẹ̀mí yín lọ ọ̀nà agbára rí ọlọ́run. bàbá lẹ́yìn ẹ̀mí ẹ̀bágùn àmójú rẹ̀ ti tán ó sì ti kú. ẹni ẹ̀mí ẹ̀gùn kò lè jáde mọ́ nǹkan ti ṣe jẹ̀ mọ́. ọlọ́dún gbọ́dọ̀ ogún tẹ̀mí yín lọ. ọ̀nà agbára rí ọlọ́run. lọ́mọ̀nà na gbà wọlé tí yàn padà sí ibú méjì kẹ́kọ́ wọlé tù yí ń bẹ́ẹ̀ ọ̀nà ìgbára rí ọlọ́run. ni lọ́nu ṣe wọ́n. wọ́n sáré àrí òṣè wọ́n. gbogbo wa jẹ̀mọ́ ìlọ́sọ̀kè délẹ̀ bẹ̀lá ti bàbá àgbà bí wọ́n máa ní sẹ̀ríkẹ́ máa bọ́mọ́ náà ṣàyà bọ́lá sọ́dọ̀ àbá nú. ọlọ́run jẹ́ àjọba dálì tẹ́ náà rí ọlọ́run. gbogbo alápapọ̀ gbogbo alápapọ̀ ìdíwù wá oyé wa owó ayé lọ́njù wá lọ. ó pọ̀ nu tó máa wù á dé pápúrú ni.

jọmọ kàwádá iná olórí dáadáa àwa yìí ló dúró pẹ̀lú ìdùnnú dénú ló máa lọ́gbẹ́rẹ́ pẹ́lú kọ̀ọ̀kan wa tí wọ́n bá wọ́n fi mẹ́jà sáìsà mẹ́jà tó ṣe wala quwwata illa billahi al-azim bàbá àgbà mẹ́tàbí tí wọ́n lọ́nà ó gbà á wọ́n tàdúrà sókè sẹ́lẹ̀ wọ́n ti kárí ọlọ́run bá ní gbà á agbẹ́lẹ́rẹ́ ọlọ́run agbẹ́lẹ́rẹ́ ọlọ́run àtàdúrà sàn bàbá àgbà ṣe àtàkọ́tà náà fẹ́ dú gbogbo ni bàbá ti ṣe pọ̀ wọ́n dúpẹ́ ọlọ́ba ni gbàtà yọ ọpẹ́ wọ́n ṣàdúrà lẹ́ka lẹ́ka lẹ́ka ọlọ́ba ni gbà á ìtawọ́ ṣe àǹdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò lọ́ba àgbọ̀nù àjàbí àgbọ̀n ṣàdúrà fún ọlọ́run o jẹ́mọ́ ẹ̀ bá ní sáà ní o ibi ọ̀rọ̀ orísìlọ̀gọ́rọ̀. Bàbá oníwà sí àgbáyé. Bàbá oníwà sí àgbáyé. Ọlọ́run tọ́rọ̀ yóò yọrí sí rẹ̀. Àmín. Ọlọ́run tọ́rọ̀ yóò yọrí sí rẹ̀. Àmín. Ọlọ́run tọ́rọ̀ yóò yọrí sí rẹ̀. Àmín. Ọlọ́run sí àtagbára rẹ̀. Mókè ń sálẹ̀ ìdáni àwo ní ibi ọba yọrí sí ni jàmá jọrọ yẹn yọrí sí bẹ́ẹ̀ dáa. ọlọ́run yẹjú àwa tí inú wa ń dùn. fún ṣe é rí yìí yóò yọ ojú dáadáa kí nínú wá lè bá máa lékún sí kó lè máa pọ̀ sí. ọlọ́wọ́ yìí sí àwọn tí ń bínú yóò yọ ojú dáadáa kí wọ́n jẹ́ tí ń bínú kó lè máa lékún sí kó lè máa pọ̀ sí mo tẹ́ ìdúlọ́pẹ́ mo sábà ní gbà á ìtẹ́ ìsinlẹ́dùá ọlọ́ba ní gbà á tí ọba ti jẹ́kún ọlọ́ba ní gbà á gbogbo alákòókò délẹ̀ gbogbo alákòókò délẹ̀ àwọn ilé ẹ̀sán wá wà sí látọ̀nà sọ́jì àti nígbà sí náà àwọn kan ti lé bá lé àti ẹni tó ń jọ̀nà jíjìn wá tòótọ́ àwọn onítòsí lọ́kùnrin lóbìnrin nígbà wọn jẹ̀mọ́. bẹ́ẹ̀ mowó ni ẹ mọ̀ wá mẹ́tìríà àwọn jẹ̀mọ́ àgbẹ̀ nínú ọlọ́run o mọ́tò aká ọlọ́run. àmín nàìjíríà sàmì jẹ̀mọ́. tí ìdílé mi sọ̀rọ̀ fẹ́ rí yìí nínú kárí gbogbo wa gbàwá tí ni wọ́n bàjẹ́ méjì àmọ̀sẹ̀ ń bẹ ọlọ́run jẹ́mọ̀ sí rọ̀ bàbá tó lọ dúró fún wa. ẹnà ọmọdé ti mẹ́fẹ́ jẹ́mọ̀ ọlọ́run àdúrà sẹ́kù mi ń tọrọ fún wa ọlọ́jọ́ ṣe ọlọ́ṣẹ̀ tagbára rẹ̀ àti ní àtàwá tuntun tún gbọ́ràn wa yìí gbọ̀ràn ọlọ́dàbí àtúgbòdélẹ̀ àtúgbọ̀nlẹ́ à àtọ̀kẹ́ yẹn tí ò sí ń bí tẹ́kẹ́gbẹ̀nìlò náà jẹ́bọ̀ ògùn wọ́n gbà káríkárí àtọ̀rùsùn bẹ́ẹ̀ rọ̀ dán jẹ́bù mọ́ parí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dúdú náà ni wọ́n àbámá dákọ ọ̀gá ti lọ nígbàtí ọ̀bà wá dárúkọ tẹ́dárúkọ tẹ́dárúkọ wọ́n dárúkọ bàbá àgbà ń ta mẹ́rin bàbá àgbà ń ta Bàbá ló ta mẹ́rin. Bàbá àgbà ń ta mẹ́rin. Bàbá àgbà ń ta mẹ́rin. Bàbá àgbà ń ta mẹ́rin. Ẹ bá ní ṣàdúrà fún un. Bàbá lẹ́dà bínú ọlọ́run mẹ́jọ ọ̀rẹ́ yìí. ọlọ́run mẹ́jọ ọ̀rẹ́ yìí. ọlọ́run ti dá bàbá lọ́lá. ọlọ́run ti dá bàbá lọ́lá. bákan bá ṣe gudugudu méje yàyà mẹ́fà. bákan bá ṣe gudugudu méje yàyà mẹ́fà. kan ní kí n gbọ́lọ́hùn burúkú méje ẹ̀yà mẹ́fà ń gbọ́nà ẹ̀sìn ọmọ rẹ̀ wá sí kankan bàbá òrí nǹkan ṣe jàmá ọmọ máa gbàdúrà rẹ̀ bí ti àbá náà tàbí yìí kọ́mọ ọmọ ṣe burúkú méje yẹ̀yà mẹ́fà níbi ẹ̀sìn àdúrà rú ọba ti gbà abáàgbà méje mọ̀kọ̀lá sí ibú nígbà ìtọ́lọ́ tó gbàdúrà yín ọlọ́rọ̀ ẹ̀sìn ìgbà yín náà mọ́kọ̀ fún ilé láyé gbòòrò yóò kalẹ̀ wọn kọ́ gbẹ̀gbẹ̀ rẹ̀ náà mẹ́ríkà tọrọ bẹ́ẹ̀ fún yín agbára nìgbà ẹjẹ́ tọrọ fún yín gbogbo olóòfẹ́ bàbá pátápátá bẹ́tí jẹ́ àkárí gbogbo wa alifáàtìhà. jazakumullahu khairan. ọlọ́mọ nìgbà. ṣé wọn wò sí lókè ni ṣé wọn wò sí lókè ni nígbà ṣé wọn wò sí lókè ni. súnà ọmọ ọmọ kọ́ sí láàárọ̀ ìpín tó máa bọ̀. àkàrà màkúmọ̀ mọ̀ ọ̀nà sunna ẹsẹ̀. akaramakumula. ìgbó kọjáde sunna ọ̀nà sunna. ìforúkọ ọmọ jáde sunna ọ̀nà sunna. afa bọ̀sídò kẹlá bọ. bẹ́ẹ̀ni àdúgbò. wọn bí afa. olúwa fi afa táwọn lọ́rẹ. wọn ti ti mi pé kí n fún lóko. bàbá ẹ bá ní fún ọmọ ìlú kúlà. ní àsìkò tí mo sì wà ní mo ṣe wà. lásìkò tí bàbá sì wà bí wọ́n ṣe wà tí mo ronú bàbá gbàǹdì kan. tí wọ́n ronú bàbá gbàǹdì kan ọlọ́pàá ni ké bàbá. mo ti fẹ́ fún ọ̀rọ̀ wọn sáyé. báwọn ti fẹ́ fún ọ̀rọ̀ wọn sáyé yìí. tí mi ò rí àfa kan tí ń lẹ̀ Yorùbá yìí tó tún rí bà mọ́. àfa kan lẹ̀ Yorùbá yìí àrí tó tún rí bàbá mọ́. ẹẹ sọ̀rọ̀ àfa àwọn tí wọ́n ti lọ. àtàwọn tí wọ́n ti lọ o. mo bínú àfa tá a bá gbá yé. tá a bá gbé lọ ìgbà yìí. mo rí ni. àsìkò ni a pè mí pé. àwọn bí máa o. ìtumọ̀ máa ló kọ. ẹ bá àwọn fún ọmọ ló kọ tọ́. àfa mi ní ọkọ̀ àfa mi ní fún. ọmọ tó dé yìí lámọ̀rin lámọ̀ sọ ẹ fún ní ọkọ̀ àfa gbà. mo ní ọmọ jẹ abdulrahman. kó máa jẹ orúkọ táwọn bàbá dákọ yìí o. sọ ibi bayan. abdulrahman sọ ibi bayan. ajadi. ajani. ajadi. ajadi. mo mọ tẹ́lẹ̀ mo rò gbọ́dọ̀ ní. ẹ bẹ́ẹ̀ ni mo jẹ pé ah, mo mo kò ní gbòòrò. mo fẹ́ wo ni. Ah, wá wò yí pé òní lábẹ̀rẹ̀ tẹ̀síìrì. bẹ́ẹ̀ ni o. ṣé wọ́n pè kí n kọ́kọ́ wá tuntun náà lé òun ni àtàláparí tán ni kí n mọ́ wa bọ̀ láàní ntọ́sẹ̀ ní pé òun gbé ọmọ ọkọ̀. ẹyẹ yẹn kálọ àdàbí. wọn á kó mọ́tò sọ́nà nígbà. wọ́n ti ra wọn wá gidi o. ọkọ̀ rẹ pẹ́ tẹ́ni ẹ̀kọ́ wa. bẹ́ẹ̀ni wọ́n dé ní ibà sádàbí. àtìyá ọmọ àtọ́ máa dúdú dùn jẹ́ máa tọ́ máa tó. bíbà nẹ́ẹ̀sì ládàbí. Ìlú wa ní yàrá yọ owó láàárọ̀. Wọ́n ná owó yàrá o. Mo pe nọ́mbà ah, ah, bàbá títí kọ̀lọ́. Ọlọ́run ìjọ lọ lè tó àwọn lajọ. kó tẹ́lẹ̀ àwọn tí èmi wá ń bẹ ní ọ̀dọ̀ yìí. fún bẹ́ẹ̀ ẹ̀wọ̀ sí ká máa gbọ̀ yìí. àwọn alábọ̀ọ̀sá pè wá ń kún òpè á. kọ́lọ̀ ń bá ń fún ọmọ náà lábàríkà. àmín àmín àmín. ọkùnrin lọmọ náà ọkùnrin. ẹ dákun jàmbá àtàmọ́dé aṣọ lẹ́sìn. ayé àwòrán dé. súrà àwòrán ti dé. Ah, ọmọ ti dé. wọ́n sọ pé kẹ́sọ̀ ojú ewé tẹ̀síìrì òun súrà àti àyà sórí níbi àlesọ àrùkù wọn lọ. ọ̀dà sáàbà níbo ọ̀kàlẹ̀ náà ọ̀yà ọ̀yà ọ̀yà. sọ́tùlẹ̀ ní àmì náà. sọ́tùlẹ̀ náà one forty eight. ṣé àfàgbà. mo ní sàfàgbà. musib. ó wà musib musib. wọ́n ní musibu ni afa. lẹ́yìn àti musọ́ọ̀bù. kì í ti musọ́ọ̀bù wàlá musọ́ọ̀bù wàlá musiba. ẹ̀sà musọ́ọ̀bù nù. wúwa musibu wàlá ìsà ti musọ́ọ̀bù. ẹ bọ́dọ̀ tuntun jama. Allahu Akbar. wọ́n làá fa gbà o. Hmm. suratul Imran aya one forty suratul An'am tàwí náà nù. àwọn one forty eight láti gbé ní ọmọ ìfọkànbá wa lọ kò sí máa gbòyàn. kò yẹ kó sì máa gbòyàn báyọ̀ àìmọ̀gbámi báwẹ̀ tẹ̀sẹ̀ gbóyàn gan-an. ìrọ̀jọ́ ìyẹn wá. ẹ̀ẹ́dìgbò gbóyàn náà. ọ̀nì gbóyàn. tọ́ a tún bẹ̀rẹ̀ rí ọlọ́run bá ní ṣe o. ya Allah àmín. nínú àwa kan ṣe ń nà pé tàbí dé náà nínú àwọn kan ń bàjẹ́ làyà wọn sì ń já. ẹ ah. lọ́n bá ní ṣàánú tiwọn náà. àmín àṣà lè lódodo ká má sọ. tó eh. a máa sọ náà ni. sọ ni o insha Allah. bàbá sàwùdí ṣé abẹ́rẹ́ àbí wò síbẹ̀ ni. bàbá sàwùdí kábẹ́rẹ́ ẹ̀ ọ́ sàdà. bàbá sàwùdí ní abẹ́rẹ́ wọ́n bẹ wọ́n bẹ wọ́n bẹ gbágbágbá níbi. wọ́n kó àdúrà kàkà àní fi ń sàwádà gbogbo náà. amiina. bàbá sàwùdí. bàbá lókè gẹ́gẹ́ ńkọ́ bàbá wa nílọrin. bàbá nílọrin kí a bẹ̀rẹ̀. bàbá ní sẹ́ká bẹ̀rẹ̀. àánú wọn ni wọn ni wọn ni síra wọn ni wọn ni wọn ni síra. o jama sika sika bẹ̀rẹ̀. ẹbí nu ṣe dùn sí tá a fẹ́ sísí àlójú yìí ọlọ́run jàjọ yọrí ẹ̀. àwọn ìyá àgbà mẹ́rẹ̀ẹ́dàbí wọ́n ti kó wọn jíṣẹ́ wọn tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ẹgbẹ̀rún mẹ́jọ náírà. bẹ́ẹ̀ wọ́n wá sí gbòkó gbà yẹn wọ́n ti kó wọn jíṣẹ́ o. gbàtà yọ ọ̀fẹ́ o. هنا لا تأيو نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إننا استودعناك ما علمتنا فارجعوا إلينا عند آجاتنا إليه ولا تنزيناه يا رب العالمين آمين وارزقنا اللهم بلاغة النبي اللهم وفصاحة حفظ المرسلين وإلهام الملائكة المقربين وقر بالزدن علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب شرع لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي اذكر بي ازري وأشرك في امري كي نسبيك كثيرا ونذكرك كثيرا نعم. إنك كنت بنا بصيرا آه. قال قد أوتيت زعلك يا موسى ومن ألوذ به فيما أؤمله وأؤمله ومن أعوذ به ممن يحاذره ومن أعرض به ممن أهابره ويذكر الناس عظما أن تكاسره ولا يريدون عظما أنت تجابره ولا يريدون عظما أنت تجابره لا kọ́lé sẹ́ ààrẹ bọ̀ ni. èmi ò ní bá wọn ṣẹ́ níjẹ̀bú ààrẹ bọ̀ ni. èmi ò ní bá wà jẹ́ ìwé àsopọ̀ gbọ́ ààrẹ bọ̀ ni. èmi ò ní bá wà sábà máa. òkè Ìbàdàn sá ààrẹ bọ̀ ni. èmi ò ní bá wà sábà máa. àní ọ̀sẹ̀ àbọ̀ òkè ààrẹ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Aka aya mẹ́ta, aya mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn àfáà onítọ̀sí, wọ́n ní ní aya mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ tọ́lọ́kùn sọ fún wa níbi àwọn òkú gbẹ́ àwọn káfìrí bí wọ́n ti fi ẹ̀bọ ṣíṣe àti kí wọ́n máa sọ pé etí ọlọ́run ilé wọ̀ kàn máa máa sọ dé wọ̀ wọ́n fẹ́ fi ìsọdọ̀ ọlọ́run pé ọlọ́run lọ́sọ̀ ọlọ́run lọ́sọ̀ káwọn àlè gbọ́ wípé bí àwọn òkú gbọ́ tètè náà tẹ́ bá ń pè àwọn ọmọ ọlọ́run ká má jẹ́ lójú. àyà mẹ́tẹ̀ẹ̀ta aya one forty eight one forty nine one fifty iná sọ́rọ́tù alẹ́ ìmúránù yìí àní àmù yìí so wọ́n ní kájá mú pé àwọn kan ti ti bẹ́ẹ̀ ṣáájú wọn gbogbo wá lójú gbogbo lónìí náà ní kílẹ̀mù pé òun wà lọ́nà nítorí tuntun náà. أعوذ بالله من السلطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا أباهنا ولا باؤنا ولا أرمنا من شيء كذلك كذب الذين من قبلهم أتذاك باسنا قل أل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلى الظن وإن أنتم إلا تخرصون أعوذ بالله من الشيطان الرجيم مرحبا بسم الله الرحمن الرحيم فيقول الذين كفى أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا هرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بعثنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا ظنا وإن أنتم إلا تخرسون قل بل الله الحجة لبالغ فلو شاء لهداكم أجمعين قل يوم سعداكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون ọ̀rọ̀ lọ́rùn ni ó ìwé onígbà kan láyé tí a bẹ̀rẹ̀ tẹ̀síìrì báyìí lọ́dọọdún tí ò ní dàbí pé àbí tú àyà yìí sọ̀kalẹ̀ hmm. nítorí tí ó ń ṣẹlẹ̀ yìí kọ̀sọ́dún náà láyé. kàṣí kàṣí. àti pé bí pàálù ti máa bá gùn gamu láyé nìyẹn. lẹ́yìn ọ̀bẹ ló sì máa rọ̀. èmi kọ̀pẹ́ kọ̀pẹ́ yìí. iná ni nǹkan kan tí ọ̀sá kọ́ lẹ̀ fún inú ẹ̀sìn tá a wà yìí. a máa ń tó tó àti lódodo àwọn èèyàn kan tí wọ́n ti lọ ṣáájú wa ńlẹ̀ yìí wọ́n gbé wọnú ẹ̀sìn ìsìláhíyà ńgbà náà wọ́n yẹ tẹ́sì sí ńgbà yẹn báyìí ṣe rí ńjọ́ náà báyìí ṣe gbà wọ́n máa ń jọ́ náà wọ́n gbé wọnú ẹ̀sìn àníyàn àwọn tó dáa wọ́n dẹ̀ bí lò àmọ́ kò ń sára ẹ̀sìn. lẹ́nìí tí a ti wá rọ̀ táyọ̀ rẹ̀ tipẹ́tipẹ́ sẹ́yìn èmi ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ yàtọ̀ sí àárọ̀ táyọ̀ rẹ̀ àníyàn tànákọ́ tò nímọ́ àníyàn tí a fi pé lánàá kọ́ ni tò nímọ́. àwọn bàbá àtijọ́ náà tọ́lọ̀ wọn torí ẹ̀sìn wọn fi ṣe bẹ́ẹ̀ àmọ́ lẹ́ni torí ara àwọn tí ń ṣe lẹ́ni ní kékeré ẹ̀sùn kan. àwọn òfin pawó àwọn lò ní àǹfààní wípé bàbá gbé wà síkalẹ̀ èèyàn mélòó ni ó wà àmọ́ nǹkan kan kó ìyẹn máa ń bàbá àjọ náà bí ìsúná ọmọ bí ìsúná ọmọ níta ma tó wáwọn èèyàn yìí pé ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kánà sùúrù sí o tí yàrá fi sùúrù ṣe ìgbà yẹn kà ó pọ̀ o kòsí tí wọ́n pe ẹ̀ lérí bí kankan náà àkọọ́lẹ̀ tí àkàkà yìí pé àfa kan ní kó wá jókòó.

bí mùsàlì àlèlè ẹ lórí fi kankan tí wọn kọ sí nbẹ nígbà tí wọn bá ń sọ̀rọ̀ bíbí ma bá kòtò sí ti bẹ nú ẹsùn wa tí wọn sàlàyé síbẹ̀ ah, ah. kí wọn pé nígbà tí wọn di jọ kẹjọ àbí jọ kẹjọ kìdí ẹ àfa kan wà jókòó ibi ní oṣù bẹ̀rẹ̀ nítorí ẹ̀kọ́ wíìnì ẹ àtúrí yẹn náà mẹ́sì sílẹ̀ ń sìn náà taba jókòó lẹ́gbẹ̀ẹ́ gẹgẹdẹ àti àtúkújọ kẹta o. ẹ̀kọ́ rọ̀ jọ kẹta o. masala kan tó kẹnu nù. àbá yìí. tó kẹnu. ó sì ń jíjẹ bẹ́ẹ̀. ìwà yìí gánà ó kà kẹnu ni. ìwé ìwé bàbá bẹ̀rẹ̀ yìí dé. ẹ wá wá yàtá fẹ́ kà yìí. èdè. ó bá ibẹ̀ ní ọ̀gángan bẹ̀. inú tó tẹ̀lé ń dùn tí àwọn èèyàn kan tí wọ́n sọ tí ọmọ bẹ tó ń bẹ tí wọ́n á lọ mọ́lọ́ lọ́rùn nípa tòmùsùn kíìnà nisbatu musirikina siqa wa taarima ila Allah ta'ala. wa iqamatu al-hujjati. ẹbọ àti ìmọ̀ sọ̀nkan sí ìdéwọ̀déwọ̀ fífi tìsọ́dọ̀ ọlọ́run táwọn ọbẹ̀ bọ́ sí. táwọn ọbẹ̀ bọ́ mo wa tọ́lọ̀ wá ń lábẹ́ rẹ̀ yí pé. a bá jókòó rẹ̀ má bá jókòó. wọ́n jókòó pẹ̀lú àwọn jókòó ní. ẹ̀rù ti pásítọ̀ yìí mú jàmá. kò sí ni. ألني سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا أو يتوقف الله سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا àwọn èèyàn tí wọ́n kọtọ lọ́hùn wọn máa sọ pé máa sọ pé ọlọ́run ní pé wọ́n ti sọ wọn yóò máa sọ jàmá àwọn àfọwọ́sà sírì ní gbogbo bí abágbéru ayé àìpé ọlọ́run sọ pé sàyà ọlọ́run àwọn àfọwọ́sà sírì ní siri táyé fi sá nìkan máa ṣẹlẹ̀. الله ما أشركنا àwọn kan ní àwọn ọmọ ìgbóhùn international tí ò wá ní. bẹ́ẹ̀ mo ti wá olóko olóko ọ̀kan fúrẹ́ lọ́wọ́. àwọn náà já sí i. wọn làwọn ò ń àpò àná dún ẹ ẹ amina amina. ẹ ẹ káyà سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ما شاء الله ولا كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا ọlọ́run mọ̀jẹ̀ ọ̀há o. wọ́n sì jẹ́ ọjà. wọ́n sì jẹ́ ọjà. ọlọ́run ní àwọn èèyàn tí wọ́n ń ṣẹbọ wọ́n máa sọ̀rọ̀. àwọn èèyàn tí ń ṣẹbọ máa sọ pé láwùsá Allah má àtìrákínà bọ́lọ̀wọ̀n bá fẹ́ ni àwọn ò bá ti ṣẹbọ. bọ́lọ̀wọ̀n bá fẹ́ àwọn ò bá ti ṣẹbọ ibẹ̀ rí táwọn ń kọ́lé ibẹ̀ rí táwọn ń gun káà ibẹ̀ rí táwọn ń lọ mọ́kà ibẹ̀ rí táwọn ń wọ sọ́ọ́rẹ́ gbogbo àwọn èèyàn tí àwọn náà tí wọ́n dínà dénú èyí náà wọ́n máa wò mọ́ wọn lára pé àti ah, màá ń kọ́lé ń tòótọ́. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم كيد متين سواد ibi tẹ́yìn ọ̀gbẹ̀ máa dá nǹkan gidi mọ̀ nìyẹn bàbá wa ọ̀sẹ̀ mi ra ìmọ̀ wúlà wọ́n ní kèé sọ̀jọ̀gbọ́n hmm. lẹ́ni tí wọ́n kó nǹkan rí àti nǹkan búlẹ̀ tí wọ́n ní kọ́ mú kan bẹ̀ ìpè mú nǹkan dá ń bẹ̀ tó wá mú nǹkan dáadáa wọ́n ní òǹtọ́ gbàgbọ́n òun jẹ̀bi ti mú nǹkan dá. lábúrú ń bẹ́ ńlẹ̀ ah. dáadáa ń bẹ́ ńlẹ̀ wọ́n á ní mú ìtọ́ dáa. ẹgbọ́ fún àpẹẹrẹ nǹkan kan dúdú wọ́n fi sílẹ̀ nǹkan kan fọ́fọ́ wọ́n á onye ilẹ̀ wọ́n á lọ mú funfun bẹ̀ wá wọ́n á mú fún a béèrè pé fọ́jú àbátí àbátí ẹgbẹ́ fọ́ ẹni tó dá nǹkan mà dada dada máa aburú nínú ó lè sọ pé ẹnu dáadáa bẹ̀rẹ̀ èyí ọ̀dà ẹni tó gbọ́n nìyẹn gbàtí nǹkan dúró lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní kó mú kan sá mú kan ọjà ibi tó mú. a ní nǹkan ti àyíká ń sin òkúta ọlọ́run ni amina. alùsùnà alùsùnà alùsùnà gẹ́gẹ́ kọ́lọ̀ ó tún sànù wa náà ni. ó ti dà pọ̀ o ti wọn lẹ ẹni tí ó gbà ń tọ́ náà wọ́n àlékè ọlá tó ń tó gẹ́gẹ́gẹ́gẹ́ ní ń tọ́ náà bí ń tó gẹ́gẹ́gẹ́gẹ́ rè é. òṣùpá yìí ò sọ mọ́ àìsàn máa yé yẹn kọ́ máa ń ní kankan sí lára ẹ̀ pé àhẹ́ngbà yẹn kọ́. máa kà sọ́tù kùn kí ló bẹ́ ń yí ìrẹ́ ṣe fún mi pé ń bẹ̀ wá pọ̀ ẹ̀ ẹ lè pọ́ pọ̀npọ̀n sẹ́ pọ̀ wọ́n máa sọ̀rọ̀. Bẹ́lá o. Ọ̀ṣà Allahu ma ashrakina. Wala aba. Wala aba una. Àwọn bàbá àwọn ìbá mọ́dà wọn wá sí. Àwọn bàbá àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà àwọn àgbàlagbà ìmọ̀ amọ̀dà wọn ṣe. àgbàlagbà wo àgbàlagbà wo ọlọ́mọ ọlọ́mọ tó bí lọ́ba o. sábàlagbà tí ń bẹ lọ́wọ́ kẹ́ ẹ máa bá wà wòrí jà bí bàbá tí tẹ́fẹ́ ìtú wọn kàn ẹ̀ mọ́ lódodo wọn lọ lẹ́rọ̀ ẹ̀ mọ́ pàdé ọlọ́run wọn ẹ máa yọ wọ́n nì ẹ máa yọ wọ́n nì ẹ máa yọ wọ́n lọ́pìn nì ẹ má tún dáko mọ́. abẹ́lọ́n pé gbogbo tí a fi àníyàn ẹ̀sìn ṣe ẹ̀rọ ń bá wọn gbà bẹ́ẹ̀. àmín. àmín. wọ́n ṣe nǹkan kan láyé ìgbà ni àwa ò tí ì débẹ̀ ni àgbàlẹ́ náà ni wọ́n dẹ̀ rí i pé àwa ka ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àná tí kò rí bẹ́ẹ̀ ìyẹn ò pààtì fún wa kò pààtì sọ́dí gidi fún wa nígbà tó ọlọ́wọ́ sọ́dí gidi ọ̀rọ̀ níbi ọ̀sọ́dí gidi yẹ ọ̀sọ́dí gidi ọ̀sọ́dí gidi fún wa. wọ́n ní náà. ọ̀làmúná ní sọ pé nǹkan kan ò dáa àyàfi kọ́kọ́ pé àyàkọ́jọ́ pé kìíní yẹn ò dáa náà ni. àìmọye àfa lónìí ni wọ́n kéwú wọ́n rí i pé ọlọ́run rẹ̀ nìkan kan síwájú ànábì lọ. sallallahu alaihi wasallam. àti tẹ̀lé ànábì ọ̀hún ló di wàhálà yìí. wọn ò ránàbí tẹ̀lé ara wọn ìrùbọ̀n òfé dá sí ìrùbọ̀n òfé dá sí i. ṣòkòtò yé ìyàwó òsè òye tajà lẹ́gbẹ̀ẹ́ títì. Tààsí rọ̀súlà wà á ń tàtú bí ìròṣù dàhú. Hàdà màhálù tìlìkì àṣìbàdì hàn. Hàdà الملك أنت بديع لو كان حبك صادقا لأطاعته إن المحب لمن يحب مطيع إن المحب لمن يحب مطيع Bàbá àgbàdá mú ìwọ̀n ọlọ́gbàdìkan. Àmín. Àmín ẹni tí ó bá nìkan lọ mọ̀ gbogbo ní láti máa tún sọ wẹ́lẹ́wẹ́lẹ́. bàbá bàbá bàbá tó bí bàbá àgbàlá mú mi gan kíkẹ́ ni wọ́n fa. bàbá. kíkẹ́ ni wọ́n láti yí èkìtì. láti yí èkìtì. wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run wọ́n ka ọ̀rọ̀ anábì wọ́n ka ọ̀rọ̀ àwọn afá wọ́n dẹ̀ takú lórí wọ́n hàn ní ìrúpadà ní nàìjíríà ní gbogbo àgbáláyé ìmọ̀ yí àwọn àfáà nílẹ̀ tí wọ́n ti láti di kéwù ọ̀pọ̀ ní fẹ́ẹ́ mọ̀ tí wọ́n ti di kéwù. nǹkan mọ̀ wọ́n nǹkan mọ̀ wọ́n nǹkan mọ̀ wọ́n ẹni ó ní ìmọ̀ràn ọlọ́run láráyé mọ̀. lónìí. bàbá àgbàlá mú ní igun tajà. káàsà. dọ̀pà o. tajà. ó kù ká máa béèrè lọ́wọ́ pé sọmọ bàbá amúnigun tó fi ń tajà yìí. so òru máa ra rẹ ọjà wo lọ fẹ́ káráyé ti wọ́ta. Hmm, àwọn ọlọmọ bàbá alámúnigun. àwa lọmọ bàbá alámúnigun. àwa lọmọ bàbá lámú ní gùn àwa lọ́mọ bàbá lámú ní thank you i love that. kò síbi tí àgbẹ̀ tí orin ò gbé dùn. Ah, àyàgbẹ́ kìnnìkan wa dùn. àbáyé bọ́n bàbá tó ta yí ara ẹ̀. ká ń ṣe bíi tiwọn. tí bàbá tẹ̀lé aláàbá àti ń bẹ ń jọ náà yá tẹ̀lé wọn. bàbá lò fẹ́ nu wọn. wọn tẹ̀lé wọn. wọ́n tún sọ wípé ẹ lọ bí àfa rẹ̀ wà lásìkò lọ́rin. bàbá àgbàjì wọn tọmọ rẹ ọmọ kí o rẹ ń sọ sí wa bàbá àgbàjì ó lè lọ bá bàbá lámúni mo pé pàǹdélé sàlámì àwọn àfa àti ẹ̀fà mi lálejò lọ ń bú lọ ń bú. àníkùnlá àníkùnlá. wọ́n sì kọ́lé lọ́rin ti yan láti lọ lọ ní tán. àbánuwọ́n ní A? àràbàdì.

tọ́ọ̀tù nàbì bàbá àgbàlá mú wọn fòye ọlọ́mọba ní jẹ́gẹ́ mi yóò wò. amina. amina ah ọmọ bàbá àwọn sámúsì ni wọn wàláyé ọmọ ọkọ bàbá àwọn múlẹ̀ yóò tòun. ọmọ bàbá wọn ni. kọ́mọ ní sàmì sàlífà ní ẹ̀fún wọn. amina. ẹ̀jẹ̀ bàbá àlámú gbóló ń bẹ yàrá bàbá. kọ́lọ́ mọ́ de kí bàbá ọ̀rà padà sí ibú. amina. ibi bẹ́ẹ̀ ni pé bàbá amúnigun tòun ní ìwàláyé wọn dàn kàmá wọ́n dà nǹkan ma o aa ah, ah. onímọ̀ ni wọ́n wà láyé wọ́n fi síbi ń sìn ṣùgbọ́n onímọ̀ ni bàbá bàbá bẹ́ẹ̀ wọ́n dà nǹkan ma wọ́n bá dáadáa wọn jẹ́. àmín wàlá bá wàlá bá wàlá bàbá wọn tí wọ́n ti lọ ìbámu da wọn ò ní ṣe. wàlá bá wọn náà. ò sì ní sọ pé nǹkan kan ò dáa àfikọ́jọ́ pé tuntun yẹn ò dáa náà ni ìrọ́dá ní ẹ̀ ń gbà o. ẹ wo bí ẹ ti láyà tó kẹ́nìkan láyà ń sìn kò sí dandan bẹ́ẹ̀. wọ́n ní kò máa ń tó báńkì. bó ṣe rí nù. bàbá mi ní kó àgbà a ò lè mọ sọ̀rọ̀ kan wọn. a ah, bàbá rahimahullah. wọ́n ní bí bàbá bẹ́gbà ń tàn ọ́ bí jẹ̀bú ń tàn ọ́ bíbàdà ń tàn ọ́ kí o tó ṣe òní tàn ẹ́. kí o tó ṣe òní tàn ẹ́. kí ni a ń wí ẹ kí ni a ń sọ yẹn. ó ń kárí wọ́n lọ kí ni a ń sọ yẹn. wọ́n gbára lé ẹnìkan tó fi kéwú kéwú náà ní òbí ẹ̀wọ̀ gbẹ́ àdéhùn kan jákujàku kan ìmọ̀ntẹ́sì tó rárá àdàkà tí èyí ò fi jọ eléèbó. èyàn lè kéwù pé bá ń sọnù láyé kéèyàn ajáde ń bẹ̀ gbogbo kéwù kan ti kọ̀kọ́ kútọ kọjọ pé péyọ kàárí kàáfì màlẹ̀ kankan lára tó yẹ. nkàtà rí gbogbo kàkà kà gbogbo kòkòkò kan kò sọ̀rọ̀ ọlọ́run bẹ̀ sọ̀rọ̀ ẹ lè ẹ lè rí bẹ́ẹ̀ lè kàkẹ́ lékún ní imán. nàbẹ́ gbà pẹ̀lú ó tó yàtọ̀ fún èdè mi ni. Nte yàtọ̀ náà ni alukurani tó bá sọ yìí. Àdìsá fi ń ka ilé yàtọ̀. Bẹ́ẹ̀ bá kí o sara tí èso tí nù ká Kàdálíkà. كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا ànábì méjì ọjọ́ lójú àwọn tí a ń ṣáájú wọn lọ bá náà kó parọ́ nìyẹn ẹgbọ́n nǹkan jàmbá yẹn pé wọ́n ní àmì rù nínú ọ̀rọ̀ pípa wọ́n ní sálábù nínú ọ̀rọ̀ pípa máyẹyẹ ọ̀tà ọ̀jẹ́ ah, àwọn Baba bàbá tọ̀hún náà sọ bẹ́ẹ̀ kí ni wọ́n sọ bàbá tọ̀hún tó bá sọ̀rọ̀ tàbá ọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì tó bá bá mu bàbá yẹn ọ̀rọ̀ sọ kó bá mu òun àtọ̀rọ̀ rẹ̀ ìwọ pẹ́ tíketíke máa ma ṣáà ní. ẹ dàrú. Sálà ní méjì ọjọ́ inú máa ń parọ́ bá náà. Àtàlẹ́ fún àtàlẹ́. Ìyẹ́dẹ̀ parọ́parọ́ tí wọ́n fi tọ́ ìyá wa wọ̀, ìyá wa tábí tọ́ wò ẹgbọ́n gajàmá wọ́n parọ́ kan wọ́n parọ́ kan yà ìyẹn ọ̀yẹ́ bá tà wá ẹnìkan máa dára lẹ́yìn wọ́n pàdé lọ́la ìyẹn pàdé tí wọ́n máa tẹ́gbẹ́ wọ́n máa pàdé sẹ́jọ pàdé ẹ̀ ní mọ́jì ó ká ọmọ bẹ́ẹ̀ àtàtà kú bá àtà fún wọn fún wọn wípé bẹ́ẹ̀ bá lẹ́rì ẹ mẹ́rù jáde. ọ̀tún kórè jò ó lànà. àníṣe nǹkan kan tí ò máa bẹnu ẹ̀sìn àfáà kan pẹ̀lú jàlálà rẹ̀ ó wá fẹ́ sọ pé ń bẹ nínú ẹ̀sìn kò lé ẹmẹ́rìí wá. ọ̀lẹ́ alẹ́ ẹ̀dàkọ́ ọ̀mẹ́lẹ̀ ẹlẹ́mẹ̀ ìfàtòkùnrin jù ú lọ́nà. yẹn wà ọlọ́run níbi ń sọ fún àwọn ànábì ìyẹn tẹ́tì òun na ìlà kan àbá ni wọ́n ń tẹ̀lé àbá ni wọ́n ń tẹ̀lé. téèyàn máa ń nífẹ̀ẹ́ ààyè ọba tó dá mi mọ̀ yìí pé mo nífẹ̀ẹ́ amúnigun wàláì mo nífẹ̀ẹ́ amúnigbò mo sì ń bẹ lọ́run fún àyè náà kọ́mọ̀jì ó bàjẹ́. ibẹ̀ bàbá mi fi gbọ́rọ̀ ẹ̀sìn tí a fi há màmá mi ibẹ̀ ni wọ́n ti gbọ́rọ̀ ẹ̀sìn tí a fi máa fọmọ sílé tó ní ìdílé wa ò tó rí bàbá tó ń dìde wa ní bàbá mi ní ìlà kọ́kọ́ àwọn náà ló ti gbọ́ tọ̀tọ̀ ó fi sílẹ̀ tó sẹ́yìn lè yẹ kí gbàgbé irú àyè bẹ́ẹ̀ lẹ́yìn ká máa ṣàdúrà síbẹ̀ kọ́ ló má jẹ́ bẹ́ẹ̀ ó àmọ́ ẹlòmíì bóyá àyè tó kéwù tàbí àìlájú. ó gbà wípé bí ọba ti sí àmì kan lára èèyàn tí wọ́n mọ̀ pé amúnigun nìyẹn kò fẹ́ràn amúnigun. ìfọ̀ amú. gba pé ó lè kókó ló wọn mọ̀ nìyẹn. tó máa di pé ẹ̀jẹ̀ á dà sókè pé ẹja sẹ́dí èsì pé káfọ́ náà bá lè fẹ́ lá káyé búra yí pé ẹ bá fẹ́ràn amúnigun kọ́ wá sókè kọ́ wá búra inú kọ́ ló ń fẹ́ràn amúnigun. nàdìrún abìnà àná wà abìnà àkọ́m wà ní sáà àná wà ní sáà àkọ́m. وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لا تسلى jábọ́ fídì. àmọ́ àwa la àwa ò kámúnigbó bàjẹ́ làwọn pariwo òdodo tí bàbá amúnigbó sọkù là ń pariwo èyí kọmílá yóò bàjẹ́ o. àmì ìlànà ìtàtàbíọ́nà ìlànà. àbá ni wọ́n ń o. wọ́n ní àǹtọ̀ ìlànà. nǹkan kan ilá takaru súnà ju asẹ́gi lóru nínú ìgbẹ́ lọ. kàṣà. asẹ́gi lóru nínú ìgbẹ́. àwọn ni wọ́n ń pè ní mọ̀ àwọn ni àwọn ni àwọn ni kàrísùn tọ́mọ pé èèyàn kàrásà ní kéèyàn wo nǹkan lọ́ọ̀kan kó pé yóò dùn báyìí. yóò tó báyìí sẹ́mi pé tabako nǹkan kalẹ̀ lọ́pọ̀ kò ní jẹ́ ọkà fọnù bùnú yẹn ti ń dábàá ti ń dábàá sí nǹkan tí ọ̀dà lójú. àròsọ. àròsọ. wúwo ti ń sọ ti kan ẹlẹ́nu ọ̀kọ́jà ìwọ lọlẹ́rìí lọ́dọ̀ ìwọ ànábì lọlẹ́rìí lọ́dọ̀. sallallahu alayhi wa sallam. ẹ̀rí rẹ ni ọ ní gbókòlé lórí ní ọbẹ̀ bó ti wá bẹ̀ ní kí n pẹ̀lú ẹ lórí yẹ. ẹ̀yin kankan ayà yìí ó tẹ̀lé. qul falillahi al-hujjatu al-baligha. falaw sha'a la hadakum. gbàlejò ọlá lórí ìjẹ́tù ìbàlíwọ̀ àròjàre tọ́ka báálígà àròjàre tọ́ka lé ká oko ẹ̀gbọ́ ọ̀dọ̀ náà ló wà kéṣe pé ká rí ẹ̀rí ọ̀rọ̀ nǹkan ní pè ní wújà báálígà wújà ọ̀tọ̀ báálígà ọ̀tọ̀ báálígà ni kéèyàn rí ẹ̀rí. kọ́mọ àlejò ọlá wá dúró tìyàn lórí ẹ̀. ó sọ pé ìbàjẹ́ ti ń bẹ lókè ẹ̀fẹ̀ kò dáa kí àwọn tí wọ́n gbé bàjẹ́ lọ́wọ́ kí wọ́n wọ̀ rárá o. àmọ́ gba pé wújà tó ń bá lígà ni bí ọ̀rọ̀ ọlọ́run ni òní mà bínú ara wújà tó bá nìyẹn. ara tó bá ni pé. ẹni á sọ̀rọ̀ tọ́jà ọjà bá lígà kò wá sí láyé má wẹ́lẹ̀ máa jà lọ́rùn yìnyín yìnyín yìnyín táyé kùsà. ọlọ́run ló ń lọ síbẹ̀ yóò máa tẹ̀síwájú ni ọlọ́wà ní kí n sọ fún ọ. walau sha'a lahadakum ajma'in. kálí mà yí pé bí pé ń ṣe wá mínísítà wo yàn kù àwọn ànábì ọlọ́run náà nígbà pé èèyàn ni wọ́n ó sì ṣe wọ́n ṣáájú ó sì ṣe wọ́n ṣáájú gbàdá àgbàdo máa bìlà rọ́bì rahimahullah àwọn ni wọ́n kọ́ wa ní sísẹ́mù yẹn bá a ṣe máa fa ìbéèrè yọ nínú àyà tí wọ́n lè kọ́ mọ́ bàbá rẹ̀ pé sọ̀rọ̀ pé àgbẹ̀ ti bẹ́ẹ̀ mi ni pé ó ní kí. abéèrè ebe pé nǹkan báyìí ṣẹlẹ̀ n gbọ́dọ̀ n sọ fún àbí pé. sallallahu alayhi wa sallam. tó bá fẹ́ òun bá fọ́ nàmọ́ wọn. sàpé tó kù ní pé omi ká gbogbo ah, gbogbo wọn tí gbogbo wọn tí gbogbo wọn tí ah, gbogbo wọn tí sọnù ah, ilé mi nǹkan kọjú láwùsá kòkò nàmà wọn nìyẹn kò fi lọ́kẹ̀ ẹ má bùrọ̀ yọ̀ọ̀kà yọ̀ọ̀kà sà síbẹ̀ lásán. tí wọ́n sọ síbẹ̀ lẹ́sẹ̀ tó wọ́n lọ́ọ́ dá wọn. lẹ́yìn kọ́ sọ fi ẹ sápánà kọ́dẹ̀ kọ́dẹ̀ bóòtù. láwùsá à làdákùn. ìbánu bí n kí òru ni. sọlọ́láhu alẹ́ wẹ̀lẹ̀. tí ẹ máa jí sẹ́tìmọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọmọ náà ọ̀dọ̀ mi lọ́wọ́ ẹ̀ka yà sọ̀tẹ̀ yìí. حرم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا ọlọ́run ní bí sọ fún wa yí pé àwọn ẹlẹ́rìí yìí tí wọ́n sọ pé tí wọ́n lè jẹ́rìí pé ohun tí ẹ̀ ń ṣe orí bẹ́ẹ̀ ẹ lọ́ọ̀kan wá ẹ máa gbọ́dọ̀ máa ẹ máa gbọ́dọ̀ dáadáa o ọlọ́ni ẹ lọ kẹ́rì yín wá àwọn ẹlẹ́rìí yẹn pé wọ́n wá alùmọ̀tò àdàkùn alàríyìnà yẹsẹ àdúnà ànàlá àmàlá ìtẹ́ ẹ̀sọ́ lè wọ̀ tẹ́ èèwọ̀ nìyí tọ́lọ̀ ọ̀dọ̀ tó léèwọ̀ yìí ẹ̀mẹ́lẹ́rìí yín wá ọmọ àgbọ̀ o. فإن شهدوا فلا تشهد معهم. Ṣùgbọ́n wá ń dẹ́rì má bà wọn jẹ́rìí pọ̀ o. Bọ̀lá tẹ́sí Adima. Mà fún wo ní bẹ́ńbẹ́. Èmi ni pé bàbá ní ọ̀sọ̀ fún wa kọ́lọ̀ kẹ́rẹ́ ìwà wọ́n ra àṣà kó wa. Wọ́n jáde. Yóò jáde. Wọ́n tẹ̀lé wọn rá àmọ́ tí a bá jáde tí a bá ń ṣe bí wọ́n ṣe ń sọ. Ọ̀dọ́ ṣe àdìmọ̀ àhún. Nípa wọn wà níbẹ̀. Láyé pé. Ààrùn ah, kọ́ńtà. ń bá mu bẹ́ẹ̀ ni pé ń sìn ló sì ń sọ̀kalẹ̀. má bá wọn wà níbẹ̀ wọ́n ṣe àmọ́ má bá wọn wà níbẹ̀. ìdú ẹ gbọ́. كذبوا بآياتنا má tẹ̀lé àwọn afẹ́nú àwọn tí wọ́n pààyà wà nírọ́ má tẹ̀lé wọn. والذين لا يؤمنون بالآخرة. àwọn tí wọ́n gbàlè kí á mà gbọ́ má tẹ̀lé wọn. وهم بربهم يعدلون. àwọn yẹn àtọ́lọ́hún wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ ibi ọlọ́run lọ́ọ̀tọ̀ ibi àwọn forí lé ọ̀tọ̀ wọ́n tẹ̀lé wọn. kó jẹ́ pé kí n bá galọ wọ àyà yìí kí ẹ àyà yìí ìyá bẹ̀rẹ̀ ní sọ pé ibi asùnlẹ̀sùn nìyẹn ibi asùnlẹ̀ lọ́dún òru jama ìdí asọ pé kankan jọ lọ́rùn. ọlọ́run ẹ wàá mà ìdí ọpẹ́ ẹbẹ. ìdí ọpẹ́ ẹbẹ jẹ máa. Ah, àkùnkùn èèyàn ó tó ní ìfò báyìí. ó ń tọ́ òkúkú ní ìfò bẹ́ẹ̀ yẹn bá débẹ̀. tẹ́kọ̀ sì bá wọn jókòó níbi tí òbí yẹ kó bá wọn. wájà sí pé ibi tí ò yẹ tọ́lọ ní ká nínú ìgbìmọ̀ bá wọn jókòó lé yẹn bá jókòó ẹnu èèyàn ọ̀rọ̀ ni o. sẹ́yìn dẹ̀ máa fóònù náà jókòó ọlọ́jà lásà. ọlọ́jà lásà kárátá. ọjà lásà náà nù. ó ṣe jà lásà yẹn o. jà lásà náà ni. àdúrà tẹ̀lé jà lásà ní gíláàsì. bàbá mi tó máa tẹ̀lé jà lásà ní gíláàsì ni wọ́n ṣe ni náà tó ń jà látànà. tó ti jókòó. wọ́n wù ú lẹ́sà rẹ̀. wọ́n wá ṣe ìjìláṣù fún un. ayé ìjìláṣù. ẹ àjìláṣà rẹ̀. ọpẹ́ mi nìyẹn. babalá dúpẹ́ tá a bára wọn bí sí ọ̀dà. gbogbo ẹni tí ò tí ì ọlọ́run yóò yé ká yìí. amina amina. a sì ní tó laago mẹ́rin lásìkò yìí. naam. nkọjá àfojú méjì tọ̀ lásìkò yìí kọlọm jẹ kí agúlẹ ayọ̀. àmín. ìgbésí wọn tó fa ọlọmọsá àgbàlagbà. àmín. ẹ̀yin tẹ̀ wá tẹ̀ sírì gbogbo àtàwọn tẹ̀ sírì afẹ́bọ́lọ̀ wọn sọ di pé gbogbo nǹkan ẹ bá pa àtìkọ́ ẹ fi wá tẹ̀ sírì kọlọ̀ máa yín ti dáa ju bẹ́ẹ̀ ṣe lè ṣe àwọn tá a já àfa ẹ̀yin oníṣòwò ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin àfa aláàfáàní gbogbo nǹkan àlùkò bá ń ṣe pátá lọ́kùnrin àti obìnrin gbanifàgbọ́kà sí. àmín àmín àfa yìí ilé wa gbọ́tọ̀ lọ́run. àmín nígbà náà fẹ́ fún ara ọlọ́run. àmín láhùrù wàlá fàtà. ilẹ̀ ilẹ̀. asadu ala ila ila an asawatu sọ àmì kari. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم سلين وداده وصحابه أجمعين وبين السعين أدوك فلون الحمد لله أدوك فلون الحمد لله أترى إكاتي كفان صلى الله عليه وسلم أتمنى لله أتمنى صحابة أتبقى وانتيان تلي فلو دادا كلون náà mọ̀nú wọn. Allahumma amin. Tọ́, a dúpẹ́ fọ́lọ́run pé Alhamdulillah. A bẹ̀rẹ̀ tafsiri lánàá, ìgbà tí Ramadan di méjì. Tí lè bá sún lónìí yóò di mẹ́ta. Insha Allah. Ó tún ti lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà nìyẹn. Wọ́rẹ́wọ́rẹ́. Ń bọ̀ báyá ní ó kú.